lórí àgbàlá Gabriel bàbá wa bàbá lánàá mà ní bá bá ti mọ́ ta ò ṣe mo dúpẹ́ bàbá mi èèyàn mi bàbá everybody ni ò ṣeun Gabriel ò ṣe mo báyìí náà nítorí Gabriel bàbá wa transformer fọmọ tí ò ní iná aṣọ́bora fọmọ tí ò ní umbrella fẹ́ni tójú ń pa bá mi bí tura sùlámì fún jòwó mi àmọ́ ah, tí ń jẹ níbẹ̀ ó Gabriel àgbàlá Gabriel láwà tá a gbé ń ṣeré lọ́wọ́ Adémọ́lá orí ẹ̀ ò ní láyé àtúbọ̀ máa kọ̀ sí lọ́lá Ọlọ́run ọba Gabriel mi ó ṣe mo dúpọ́ dá sáńdé mi pásítọ̀ mi ọmọ máa lọ máa lọ bí ìsìkòdà mi ó ṣe. bá mi mo dá kẹ́kẹ́ nílé èèyàn mi akọ̀ráyè ọmọ tí ó ráyè òṣì. ó bàbá wa bàbá lánàá máa ní. ó ṣe mo dúpẹ́ ìyá mi bá ti mọ́ta mi kọ́ màmá wa nínú olúwa màmá ń kọ́. amẹ́ríkà náà mi ọmọ dáadáa kú lè dédé bàbá wa tó kún jọ. Ah! báyìí náà ni gbàgìrì gidigidi gbàgìrì gidigidi ọmọ mi sì ṣàlàwà ò ṣe bí eléré làwà àwa làwà mú fújì ìdùn bá ti mọ ìbò náà pé bí ọgbà Gabriel làwà understanding pastor mi ò ṣe òní fọmọ ṣiṣẹ́ òjíṣẹ́ onífàyàjíṣẹ́ oníṣẹ́ áńgẹ́lì Gabriel ẹ ràn mí lọ́wọ́ mo wá kọrin lálẹ́ ọjọ́ yẹn mo ní Gabriel tù mí rúgúdú pásítọ̀ trowé mi Amẹ́ríkà ṣáàni ò là mí sí ah, ah. ilé mágádùn bí ra ṣúgà ní bọ́wọ́ mi bá tó máa ṣọpẹ́ màmá mi ṣe kó sílẹ̀ jù ṣàyà ṣojúró bẹ́ẹ̀ ah, kèésì gbàlà sọ pé ranjú ti Ìbàdàn èrè àìtúkẹ̀jẹ̀gbẹ̀ ọ̀gá Gabriel ṣá aláwàtà gbé ń ṣeré lọ Amẹ́ríkà tó ń bọ̀ àjọ máa lọ ní bàbá láàánú máa ní aṣọ ìbora fẹ́ni tí ò ní pásítọ̀ mi o pásítọ̀ mi o pásítọ̀ mi o pásítọ̀ Gabriel èmi Adémọ́lá mi ò ṣeun ọ̀làlẹ́ ẹ̀ ò ní dorí ibẹ̀ tí mo wá ń jáde àtúbọ̀ máa pọ̀ sí lọ́la ọlọ́run ọba ó yá lọ́la rábànà àti ìnà fídì ní àṣà náà tá a ọmọ jorogun àpàdà sábúrú láyé pásọ wọn ò ní pààyàn sí ẹ lọ́rùn lọ́lá olówó àbábá ẹ̀yin ti pásítọ̀ ọwọ́ yín dà ẹ̀jẹ̀ ká ah, ohun tó ṣe mí mo lọ ṣeré lábẹ́ olúmọ mo bá darí bọ̀ wálé. again. èmi mo ní mo lọ ṣeré lábẹ́ olúmọ mo bá darí bọ̀ wálé. kudu. Ah, tí máa rí mo ti sùn afternoon night ni mo owó tí mi parí mo parí jọ yẹn mo mọ owó oríro àdùnní adé mi àmọ́ gbàtà náà sì dẹ́ẹ̀ntì o àwọn róòsè tí ọ̀nà rówó mi ò ní fóònù lọ́wọ́ bí mo ṣe dúró bá ti mọ ta mi mo bá ń gbọ́ gbìgì gbìgì ìgbà tí màá rí ọmọ mẹ́fà ló kú eh? àwọn ọ̀gá wa olórin wọ́n ràn mí lọ́wọ́ ta ni ọmọ mẹ́fà ọmọ mẹ́fà ọmọ mẹ́fà ló kú látọwọ́ mi àwọn ọmọọṣẹ́ mi Fátímọ́ta alájà ah. ni mi eyín mẹ́ka ó fòyọ bí tura sùlámì àpá lóríṣiríṣi mi ń kọ́ bí tura sùlámì adúni mo bá dúró sílé mo bá ronú ọ̀rẹ́ mi ní ní kí ló ń ronú sí ó ní tó bá ti rí Gabriel Adémọ́lá ò ní kú togotogo mo ṣètò yìí wá pásítọ̀ yé àwọn tèmi ń fẹ́ jọ sùn òye wọn lè fẹ́ rántí. ló understanding ní pásítọ̀ mi ẹ ṣeun ẹ jẹ́ kí n ṣeré wọlú London lọ́wọ́ kan kí n máa wá kọrin pé orin ọ̀gá mi aláwo ó ní kò ní dá fáwọn tó ń ro mi kì í ìgbà kan ìgbà kan ìgbà kan ah, ìgbà kan ìgbà kan lèmi sunú bùkà àdèmọ́lá. ẹ eh. sunú bùkà rí. ìgbà kan ìgbà kan lèmi sunlé àfọkù yé ìgbà kan lèmi wọ́wọ́ ṣàwìyẹ ẹgbọ́n ta ló fún un láṣọ kàkà gan help ló lè help ẹ̀ tán wípé ọ́ ní aṣálẹ̀ jẹ́ náà ń pè mí o. Àṣìdémọ́lá mo bẹ̀ jọ̀wọ́ má jẹ́ ń ṣàlẹ̀ jẹ́jẹ́ kí n ṣàwò ríro kí n tún ṣàwò pásá Adémọ́lá ò ṣe ó ṣe bàbá mi bàbá láàánú mi ò ṣeun Àgbàlá Gabriel Adémọ́lá làwà tàgbé ń ṣeré lọ́wọ́ àmúṣan àwọn tí ẹ̀ ń kọ́ńplé yéé gbẹ̀ngbẹ̀njì gbẹ̀ngbẹ̀njì gbẹ̀ngbẹ̀njì gbẹ̀ngbẹ̀njì gbẹ̀ngbẹ̀njì gbẹ̀ngbẹ̀njì gbẹ̀ngbẹ̀njì gbẹ̀ngbẹ̀njì gbẹ̀ngbẹ̀njì láwọn tí ẹ fẹ́ jọ sùn yé wọn ni mo fẹ́ràn tó gbàjọ adémọlá ò ṣe mo dúpẹ́ bóyá pásítọ̀ ṣùgbọ́n irú gbúdú bàbá tó owó èmi amẹ́ríkà ṣáàní ó là mí mọ́ akínlé má gbádùn bí èèrà ṣúgà ní ìbọ̀wọ́ mi bá tó máa ṣọpẹ́. àbí mo ṣe ní jákujàku ìtàdébọ́lá bá lọ jù mí sí amẹ́ríkà lásán ẹ̀yin bá ṣì mí mọ̀ ẹni ṣe màmá ọjọ́ yẹn adémọ́lá mà níyẹn èmi àdùnní alájà fatima ó ṣe adémọ́lá orí ẹ̀ ò burú láyé bàbá lànà everybody mi okopo òpó ìwọ náà máa jó. ó ń dà ó ń dà ẹjọ mo tún wá ké fún mo ní mo fẹ́ gba abẹ́rẹ́ kan ìkọ̀ọ̀kan ninety seven thousand mo ti ra méjì wọn bá ní ìbáradé mọ́ lámara márùn-ún tó kù ẹsẹ̀ mi àdúró dáadáa tó bá tọ́jú mi tán àtúnjú mi sàmẹ́ríkà la bàbá mi oya everybody máa jó. mo ń bọ̀ náà mo ń bọ̀ náà ta ló ni màmá yìí níbo ni màmá yìí ti wá. ajá ni mo ti wá níbo lẹ ti wá súnmọ́ wọn. ajá ni mo ti wá. ajá lẹ ti wá. ṣé orin lẹ ń ṣé orin gangan lẹ ń kọ. orin gangan ni mò ń kọ. kí ló sun yín débi kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe jẹ́. ìgbà tí mo lọ kọrin mo wá lásẹ̀tì gbogbo owó àkáǹtì mi mo ti fi tọ́jú àwọn boys. ìgbà tá ẹ lọ kọrin ẹ lásídẹ̀ǹtì. gbogbo owó mi mo ti fi tọ́jú àwọn boys kò sí nǹkan kan lọ́wọ́ mi àtijọ́ àti mu wàhálà so kò sí fóònù lọ́wọ́ mi bí ń ṣe wà mo dẹ̀ ní síìmù náà ẹnìkan máa ti ẹ̀kọ́ ra fóònù fún yín náà. jésù. ẹ kí ẹni tó ra fóònù fún yẹn kì í. ìlórúkọ ẹni tó ra fóònù fún mi ẹ jọ wọn ní kẹjẹrù ńlá wọlé nítorí ọlá adémọlá ẹ ṣàánú mi fatima tàmí àdùnní adé mi ọlá ilé ẹ̀yìn ò ní ìdó èmi ni mọmọ alájà tó ń jẹ fatima òye ó ṣe mo dúpẹ́ ó ṣe é pàṣẹ mi ṣe láàyè ọ̀pá mi mi lò ọkà arúgbó sanwó omi bàbá ni bá mi bí túrasúlà mi ò ṣe wọ́n. jésù olúwa wa now mo gbọ́ ta ẹni wọ́n ní nǹkan ṣe yín lẹ́sẹ̀. ó ṣe mí mi lè jẹ́ kí la fẹ́ ṣe lénìí ráìsì àti gàrí la fẹ́ pín fáwọn arúgbó bá a ṣe fẹ́ pín ráìsì ẹ wò ẹ̀yin arúgbó ẹ kálẹ́lúyà. ẹ kálẹ́lúyà náà ráìsì la fẹ́ pín mọ̀mọ́ yìí ẹ̀bùn pọ̀ lára wọn á ṣe wọnú ara wọn ni ẹ̀wẹ̀wẹ̀ ẹ̀yin náà gbọ́ tí ẹ̀yìn kan látàárọ̀ eléyìí kìí ṣeré òwe kìí ṣeré kìí ṣeré wọ́n ẹlẹ́ni lò fóònù two ẹ wọ́n ní ẹ fẹ́ lẹ́fẹ́ gba abẹ́rẹ́ kan. ẹ fẹsẹ̀ ni. kí ló ṣe yín lẹ́sẹ̀. ẹsẹ̀ yẹn kí ni spider cut mi yẹn gbà tán yọ eegun. spider cut. gbà tán yọ eegun. spider cut. spider cut. spider cut. spider. ìgbà tí mo wá yọ ẹsẹ̀ yẹn mi lè dúró dáadáa. bá ń wo kọ́mẹ́ǹtì yẹn ẹnìkan máa fún yàn fóun sí kí ló ń sọ fún mi yìí what are you telling me mo ń gbọ́ yín màmá. mi wà lè dúró dáadáa mo ṣe wá bá yín pé mo ti ra méjì náà abẹ́rẹ́ yẹn so ninety seven thousand and eh, forty seven thousand ó wá kó márùn ni wọ́n wá ní mo wá sọ fún ọ̀rẹ́ mi ó wá ní kí n lọ sí mo wá ní mi mo dààmú dààmú lọ́jọ́ mo yáwó mọ́tò tí mo fi dọ́dọ̀ yín bí báyìí wọ́n ní tí n bá ti wọ àgbàlá Adémọ́lá báyìí wípé ayé mi ti dáa so bá mi bá fi ni mo ti gbọ́ wọ́n á ní pé màá dẹ̀ forin dá wọn lára yá. òórùn lè fi ń dá wọn ó yẹ ẹ tún kọrin kékeré sí i àdùnní alájà mi Fatima mi bíntu mi àdùnní Fatima ọjọ́ àbókí àwa ti pẹ́ nínú aláre ìrìn àjò tó méwu púpọ̀ àìmọye àwọn tó ti gbọ̀run lọ làwa ṣe ń dúpẹ́ fún ọlọ́run fọ̀nba tó dá wa sáyé dèmọ́lá bàbá mi akọ̀ráyè mo kí ẹ èèyàn mi màmá rè é màmí bí tó ra ọkọ̀ aṣẹ́wó báyìí pé mi àtò nílùú ni màá ní ó bá mi lùlù àlùjọ bíi mẹ́ta gbẹ̀ngbẹ̀n ó dé ní gbẹ̀ngbẹ̀n ó dé jì gbẹ̀ngbẹ̀ng ó dẹ̀ ta gẹ́rẹ́gbẹ̀ng tirigidi gẹ́ngẹ̀ tirigidi gẹ́ngẹ̀ gẹ́rẹ́gẹ́dì ìyá ìtì lulu gan tirigidi gẹ́ngẹ̀ tirigidi. ó yá mò ń gbọ́ ìṣẹ́jú kan sí i. bá mi bá ti mọ tàmí àdèmọ́lá kò ní dá fáwọn tó ń ro ẹ̀pìn o. àmì o. dèmọ́lá kò ní dá fáwọn tó ń ro ẹ̀pìn o. mi ò tí ì rírú ẹ̀rí mùsùlùmù ni mi mi rírí ṣọ́ọ̀ṣì tó ń ṣàánú bíi tàdémọ́lá bàbá láàánú mi ò ṣe mo dúpẹ́ dé mọ́lá orí ẹ ò ní burú láyé mo tún ń jẹ níbẹ̀ o owó dé mọ́lá pásọ ni mo ń jẹ níbẹ̀ o mo ń jẹ níbẹ̀ o mo ń jẹ níbẹ̀ bá ń tọ́jú mọ́dà màmá wa ìyàwó adémọ́lá orí ẹ ò ní burú láyé àyà adémọ́lá ẹni tó bá ṣe ráìfà ẹ̀ sórí gbé gbẹ́ngbẹ́ndì gbẹ́ngbẹ́ndì gbẹ́ngbẹ́ndì gbẹ́ngbẹ́ndì gbẹ́ngbẹ́ndì. Mm-hmm. tó ń gbọ́ nǹkan báyìí. ẹ ẹ̀bà yìí náà nítorí aya pásítọ̀ mi Adémọ́lá Adémọ́lá ohun tó bá ń tú àmàtú tó bá ń dé àmàdé orí òkè yìí. díẹ̀ wo díẹ̀ tó nù kó ní nǹkan kí la fẹ́ ṣe fún ìyá yìí wọ́n láwọn fẹ́ ra abẹ́rẹ́ ẹlẹ́fẹ́ abẹ́rẹ́ àbí. bẹ́ẹ̀ni ó kù méje abẹ́rẹ́ yín kù mélòó ó kù márùn. nínú méje ó kù márùn ẹ ti gba eh, méjì eh, èló labẹ́rẹ́ kan. forty nine thousand. forty nine thousand. forty nine thousand wọ́n dẹ̀ fẹ́ ra márùn àbí. bẹ́ẹ̀ni kí ló dé kí ló ní forty nine thousand wọ́n náà fẹ́ ra abẹ́rẹ́ stop them abẹ́rẹ́ forty nine thousand forty nine thousand àbí mélòó okùn márùn very good ta ni bá ń ra abẹ́rẹ́ fún ìyá yìí wọ́n dè nílò fóònù ráìsì la fẹ́ pín gàrí la fẹ́ pín jẹun gbọ́n tí màmá ìfẹ́ sọ hello ma sọ́dọ̀ wa lẹ́wà ń bí a ń ṣètò lọ́wọ́ ni o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mà bẹ́ẹ̀ni mà orí ètò làwà. ó yá arúgbó àkọ́kọ́ dà wá gba rẹ́sì màmá ẹ dúró báyìí ti yín ẹ má bá wa já sí i àwọn èèyàn ṣàánú yín wọ́n fẹ́ ra abẹ́rẹ́ lẹ́yìn abẹ́rẹ́ mo fẹ́ kíyà tiẹ̀ kán dunnú padà wọ́n ní muslim làwọn ògo ní fọlọ́ lókè ọ̀run màmá kì í ṣe ẹlẹ́sìn ìdè o kì ṣe ẹlẹ́sìndé onífẹ̀ẹ́dé ni ẹ̀gbọ́n tí mo sọ kì ṣe ẹlẹ́sìndé onífẹ̀ẹ́dé ni. but màá wá fi ẹ̀sìn mi ò ní fi sílẹ̀ látàjà mo ti ń wá bóyá ẹ̀ẹ̀kan lóṣù màá máa wá torí gbà tí mo gbà débì ni mo dúró nígbà tí ẹ kò ṣe bẹ́ẹ̀ gbà tí mo débì ni mo dúró ìgbà tẹ ẹ dé chọọchì. bẹ́ẹ̀ ni wọ́n ní kí n bomi yẹn mú wá fi ṣẹsẹ̀ mi ẹ tún máa fún mi lóròró tí n bá ń lọ lé. so omi tẹ bù lábẹ́ ọ̀tà ẹ mú. mo mú mo fi pa ogbẹ mo gbé lọ ẹ fi pa ẹsẹ̀ yín wá dúró díẹ̀. mo bọ́ sí òwò léèwẹ̀ mo fi pa ogbẹ ẹsẹ̀ mi sí dúró mo dádúró mo máa ń ṣe kì í. wáò ṣe ń gbọ́ mọ̀mọ́ yẹn báyìí ṣe ń gbọ́ mọ̀mọ́ yẹn. ẹ̀yin arúgbó ẹ kí hallelujah. hallelujah. àpín ah, rice àpín ah, rice ní last week kí ló fà á a ò pé ká kàn fèsì mi díẹ̀ sí i àwa ní ká pín lónìí ráìsì gàárì àfi àfi àfi àti bọnú ara wọn kí gbogbo ẹ̀ kó lè dá náà ni kí gbogbo ẹ̀ kó lè bá tó náà ni ẹ ó rí àánú gbà gbogbo ẹ̀yin tọ́lọ́run ń lò nígbà dé ìgbà ojú òní tì yín ọ̀tá òní yọ̀ yín mọ̀mọ́ yìí ẹ wo ẹ̀bùn ẹ̀bùn ló ń sọ̀rọ̀ yìí ẹ̀bùn ló ń sọ̀rọ̀ yìí ẹ̀bùn ló ń sọ̀rọ̀ yìí ntọ́lọ́ máa fún wa nípa láti ṣe fún wọn nípa orí ọ̀fẹ́ Kristi ká ṣe fún un wọn náà fẹ́ ra abẹ́rẹ́ mélòó náà abẹ́rẹ́ márùn-ún kí lórúkọ abẹ́rẹ́ yẹn mọ̀mọ́. antibiotic ni. antibiotic ni. ẹ̀sùn wọn wá ní láti àwọn India yẹn náà ń rà lọ́wọ́ wọn. àwọn ta ni. àwọn India náà náà ń rà lọ́wọ́ wọn. àwọn India náà ń rà lọ́wọ́ wọn. ẹ̀kọ́ FMC làbẹ́òkúta ni mo ti ń gbà. FMC làbẹ́kúta lẹ ti ń da abẹ́rẹ́ yẹn. latanaza ìbẹ̀nà gbé wa lọ ta hmm. fọ́tún fọ́síjìn mi fún ọjọ́ mọ́kànlá. ẹ fi oxygen mi fún ọjọ́ mọ́kànlá. ọjọ́ mọ́kànlá kí n tó hmm. mọ̀ pé mo ń lazẹ́ nígbà ọjọ́ kọkànlá. Hmm, sórí ètò lẹ́wà sórí ètò lẹ́wà very good ẹ ẹ fi oxygen mi fọjọ́ mélòó. bẹ́ẹ̀ni fọjọ́ mọ́kànlá. eleven days. mo tún lọ to ọwọ́ mi ní àjàṣẹ́ ẹ lọ tọwọ́ yín níbo. lájàṣẹ ni kò ségungun níbẹ̀. kò ségun bẹ̀ kí wàá lọ́wọ́ àbí. wọ́n ṣe bọ́n ṣe tó lájàṣẹ kò yé mẹ́rin kejì. ṣé gbogbo ọwọ́ yín ló kán ni. eléyìí nìkan ló kán àtẹsẹ̀. wọn bá yín tó ẹ pẹ̀lẹ́ màmá ẹ rí ànúgbà màmá yìí nílò abẹ́rẹ́ márùn-ún ìkànnì ní forty forty nine jẹ́ ẹja sọ pé fifty thousand forty nine thousand fifty thousand náà àwọn márùn-ún tẹ́lẹ̀ fún ọ ló abẹ́rẹ́ yẹn màmá ẹ lọ gba abẹ́rẹ́ yìí ẹ ní fi àìsàn ló gbà. màá gbà máa tún kọrin ní ìjọ tán máa ṣàjọ̀dún bí pẹ̀lú ọ̀gá mi Saheed Òṣùpá tán ni yóò wà hmm. bàbá Sùlíyá hmm. mátàgbà mọ́lẹ̀ wọn hmm. àwọn bàbá tá a wà nínú fújì ní títí tó fi dórí ara bá ń bí Àyìndé wá sí omi òkè wọn di ọtí bàbá tàwa nínú fújì ní àyíǹde arábà bí mi bàbá mi ní gbogbo wọn màtàgbà mọ́lẹ̀ wọn tó fi dórí alábí pásùmà mi àjíbọ́lá mi ké wọn di ọtí méjì bàbá tàwa nínú fújì ní àyíǹde ọmọ ìyàwó ànábì mi pàṣọ arábà bí mi pàṣọ mi ń kọ́nà hmm. ọmọ ìyàwó ànábì mi tó kú. màmá mò ń bọ̀ náà ẹ máa pín oúnjẹ yẹn ẹ ṣá ẹ ṣá máa bu ẹ bu ẹ máa gbé tẹ̀léra wọn ẹ máa gbé sínú ara wọn ìbàjẹ́ ráìsì ìbàjẹ́ gàrí à á pín mọ́nú ara wọn náà ni à á pín mọ́nú ara wọn náà ni ṣó ti ṣe máa pín báyìí gbogbo ẹ̀yin tí ọlọ́run ń lò tí ọlọ́run ń lò fún ìpè yìí àánú kò ní tán láyé yín ní ìgbà dé ìgbà ní ọjọ́ dé ọjọ́ ní oṣù dé oṣù ní ọdún ní ọdún ní wákàtí wákàtí ẹ ó máa rí àánú àti ìrànlọ́wọ́ Ọlọ́run gbà bẹ́ẹ̀ ni yóò dẹ̀ rí Jésù Olúwa wa God bless you God bless you ẹ tètè máa dì ẹ máa di. ẹ máa dì màmá ẹ máa dá wa lára yá à ń gbádùn yín à ń gbádùn yín. ẹjọ ráìsì òpónà pín lọ́wọ́ adémọlá ó ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tìlú London tẹràn wá lọ́wọ́ àṣírí oyin ò ní tú ẹ kéré oko délé ẹ jọ̀wọ́ ṣàánú mi ẹ jẹ́ kémi gan bóyìnbó jẹun pọ̀ kí nílé lórí kí n fi mọ́tò ṣe ẹsẹ̀ lọ́la mi pásítọ̀ pásítọ̀ mi gabriel mi ọgbà gabriel ṣá aláwọ̀ àtàgbé ṣeré lọ́wọ́ everybody bá máa rí mi á ní ṣe mọ̀mọ́ òun ni àmọ́ ní èmi ni gbàgùrà nílé mi ilẹ̀ gbàlàkì láàlùkò lọ́ba wa èmi lọ́bùrà láwọ́ àdé èmi ìṣẹ̀fì òdekunlé àgọ́bàṣà nílé ọ̀gá mi ọ̀gá wa làwọ̀ ló kọrin pé ọ̀rọ̀ àwọn obìnrin ti sú mi o ó ní ibo fẹ́ wọn ta láì fẹ́ wọn wọn ní wàrà sẹ́ẹ̀tì fún mi jọ̀wọ́ wàrà rè ṣàkàdé fún mi ọ̀gá mi aláwo káàdóso ọmọ oko wọ́n bí ìsoko ó dàgbà sóko ó gbókìrá. Kira, kira, ṣòun tó ń bẹ lẹ́nu wọn ló ń gbó kìrá kìrá kìrá kìrá àwa aláwo kádò sómi àwò máa láìka mi Adékúnlé mi olúkálùkù ló láìtẹ́ mú tiẹ̀ àtàwẹ́wẹ́ mi súlè wọ́n ní tiwọn a ní Òṣòdì Òkè láwà wẹ́wẹ́ ló máa ń sọ bẹ́ẹ̀ a ní. má dàpọ̀ ẹ ọ̀ràn ẹ kò ràn ẹ wá ọmọ dàpọ̀ ẹmú ó yá wa ní jàǹbá jàǹbòrò jàǹbá yé jàǹbá jàǹbòrò mo ṣe mo dúpẹ́ alájà mi bàbá wa omi aláwo mi mi mi BRT sọ fún ọpọ fún ọpọ àgbàlá Gabriel ṣáàlàwà tàgbé ṣeré lọ́wọ́ tó bá ṣe pé mi pẹ̀lú elégbè lẹ́yìn láti wá máa ní Gabriel bàbá láàánú yé sáré wá o bàbá láàánú mi bàmí bá ti mọ́ta mi ẹ ṣeun bó ṣe mo dúpẹ́ pásítọ̀ mi o mi ò tí ì ríru pásítọ̀ rí láti Àbújá ni àwọn tó wá láti Àbújá wọ́n yín Adémọ́lá èmi ajá collection ni Àdùnní Adé mi Fátímọ̀ ló ń kí i èmi làdùn ní Adé mi tó ń jẹ́ Fátímọ̀ fèétì Àkórèdé ní Ṣàngó tiwa lọ́tà adùn ní Fatima lódìlé mú nínú mi síṣà obìnrin Adémọ́lá mi pásọ mi ẹ̀dá àkùn ẹ̀ràn mi lọ́wọ́ bàbá láàánú mi. ẹ bá ń fún màmá yìí ní owó abẹ́rẹ́ àmọ́ Fatima ta mi ló ń kí. Ah, ah, Adémọ́lá mi pásọ ló ń jó Fatima ta ló ń kí Adémọ́lá mi pásọ ló ń jó bàbá láàánú mi. Jésù lọ wa ẹ̀yin tí ẹ bá ń gbádùn Ọlọ́run láyé wọn because this is a talent talent ńlá kan lélẹ̀ talent ńlá kan lélẹ̀ Mama yẹn láwọn fẹ́ ra abẹ́rẹ́ wọ́n láwọn fẹ́ ra abẹ́rẹ́ wọ́n ní márùn ni wọ́n ní forty nine thousand lẹ́yọ̀kan mo rí ẹsẹ̀ wọn náà mo dẹ̀ rí pé ẹni tó ti ní ìjàmbá rí ni ẹni tó ti ní ìjàmbá rí ni what can we do for her kí la lè ṣe fún wọn ṣe kára abẹ́rẹ́ yẹn fún wọn màmá láwọn ò ní fọ́ọ̀n lọ́wọ́ ṣẹ́nìkan lè ra fóònù fún un màmá ẹ máa lò ó bá wá lọ́jà àjọ̀dún ẹ máa rí màmá yìí ẹ máa rí wọn níbí báyìí nígbà wọn kan lójú mi ní alẹ́ àná ẹ̀rù ọlọ́run bá ń pé ṣé èèyàn ló ń kọrin báyìí obìnrin láì rí láì rí keyboard wọ́n dẹ̀ ń kọrin at least ohun wọn wọ́n fi ń kọ orin very good very perfect ẹ bá mi ṣàánú wọn ẹ bá mi bù wọ́n ṣe láàánú ṣó ṣì ń lọ ṣó ṣì ń lọ bó bá ṣe gbà náà ni o ṣó ti yá ẹja ẹja ẹja máa pin bẹ́ẹ̀ yẹn ẹja máa pin bẹ́ẹ̀ yẹn ẹja máa pin bẹ́ẹ̀ yẹn ó yẹ yẹ ẹ máa pin bẹ́ẹ̀ yẹn. ẹ máa pin bẹ́ẹ̀ yẹn. kí ló ṣe mẹ́ẹ̀ ẹ fẹ́ wọ́n gàrí jẹ ẹ fún wọn ẹ fún wọn ní ìjọba ẹ lọ mú pọ̀ bí ẹni bí ẹni ó yẹ máa dìde ẹ lọ fún ẹ fún ẹ fún ẹ lónìí ẹ lọ mà ẹ jẹ ẹ jẹ ẹ jẹ ẹ jẹ ẹ jẹ ẹ jẹ ẹ jẹ ẹ jẹ ẹ jẹ. É é jù wọn ẹ kò ṣe é ọṣẹ bí ọṣẹ bí ele? fẹ́ bu gàrí ẹsẹ ní kọ fún ilé ọmọ ìwé lẹfẹ nu É ẹ wá é yìí.

àyè ẹ máa lọ sí ọ̀gá. John máa rẹ́ mama. màmá màmá Gabriel máa bọ̀dá ẹ̀ máa rí ibẹ̀ tó lọ kí ni wọ́n ti ń dànù. ẹsẹ̀ ọwọ́ yín ò ní bẹ́ẹ̀ ní dànù ebi ò ní pa yín o. màmá ẹ máa bọ̀. gbàǹgbèsọdọ màmá yìí ò tí ì rí o wọn ò tí ì rí owó abẹ́rẹ́ kankan wọn àti rí wọn àti rí wọn àti rí mama ẹ gbà sáwọn yẹn lára. Bàbá mi Fátímọ̀ tàbí ó ṣe mo dúpẹ́ ó ṣe é pásítọ̀ mi Adémọ́lá Àgbàlá Gabriel ṣáàlàwà tàgbé ìṣeré lọ́wọ́. Ọkà arúgbó ṣe mo dúpẹ́ ó ṣe é Gabriel ọkà arúgbó bàbá mi bá ti mọ tàbí o mo dá nílé èèyàn mi akọ̀ráyé rè ó kóráyé gbogbo ra kásẹ́rà bàbá mi bá ti mọ tàbí o ṣeun kó kalẹ̀ o ṣe mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tọ́jú everybody o kì í ṣe tèmi bá ti mọ ta nìkan ni mo ṣe mo dúpẹ́ Gabriel ló ṣeun amẹ́ríkánà alájì mi ẹ ṣeun ẹ̀yin tí wá ti London àwọn tí wá ti London ẹ ṣe mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tọ́jú gbogbo everybody o ẹ tọ́jú bá ti mọ ta mi dáadáa àsùngbàgbé oníkan yìí o ẹ jọ mo fẹ́ nílé lórí mo fẹ́ fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ rí o mo tún fẹ́ wọlú lọ́dọ̀ ṣe o abẹ́rẹ́ tẹ máa tànú mi ẹ fún mi lówó abẹ́rẹ́ ilé dúró dáadáa tó bá di dádọ̀dún máa tún kọrin tó dùn tó dùn fẹ́ fi bọ́ọ̀dì o àdùnníyàndé mi máa ló ń kẹ́ dá pẹ́ ẹnìkan ní ká fún yín ní ten thousand naira ẹ ṣe mo dúpẹ́ ọlá lẹ́yìn mi ò ní ìdòwò ọlábísí ọlábísí. Ọlábísí ó ṣe mo dúpẹ́ wọ́n jíṣẹ́ fún mi ọ̀nà oníkan fún mi ní ten thousand. Ọlábísí Kazeem. Ọlábísí Kazeem mi ó ṣe mo dúpẹ́. ten thousand ló fún mi. ọmọlẹ́yìn Jésù mo kú yìn Jésù lógo Ọlábísí o àwọn ọmọlẹ́yìn ànábì wọn ṣàfọmọ fún lọ́hùn máa bá mi jíṣẹ́ fún kú Kazeem mi dáadáa ní Fatima ta ní kí gbogbo wọn Ọlábísí ẹ̀ mọ̀ mi àdùn ní Fatima lèmi jẹ́ nítura sùlámì ó ṣe mo dúpẹ́ ayálájì kàsímù mi ó ṣe àsúngbàgbé òní kan ẹ̀hún ọkọ̀ ọba àdá ọba kò máa ní ṣá ẹlẹ́sẹ̀ ní lábísí lábísí ṣe kò ṣe lójú ṣàyà ṣojúró máa bá mi tọ́jú alájì kàsímù dáadáa alájì kàsímù mi kọ́ tàlàjì kásìmù méyí fúnjọ mi ọ̀pá alájà. ẹ kí lábísí kásìmù. lábísí kásìmù mi ò ṣe ò ṣe mo dúpẹ́ ya kásìmù lẹ́yìn lábísí mi kó má jí wọn fẹ́ ni o ò ṣe mo dúpẹ́ alájà eh, lábísí mi. Eh, lọ́lá abíọ́dún náà fún yín ten thousand. lọ́lá abíọ́dún ò ṣe mo dúpẹ́ wọn lójú mi ní ten thousand o ṣe olórí agé ẹ bàbá mi bá ti mọ ta thanksgiving mi rè fún gbogbo olólùfẹ́ mi lọ́la bèbí sùwìtì alájà lọ́la bèbí mi ọ̀la lé ẹ ò ní dòríro àtúbọ̀ máa pọ̀ sí lọ́la ọlọ́run ọba kó kalẹ̀ ọ̀la bèsì òun náà fún mi ní ten thousand mi pẹ̀lú aya alájí kásímù mi lọ́lá Abíọ́dún ó ṣé mo dúpẹ́ ó ṣé màmá mi bíbíbí Abíọ́dún ó ṣé ẹ̀jẹ̀ mi bá ti mọ tàmí ò ṣe àgán amágbó tí wàá fojú kọ́ má dàkú dẹ̀ ní pọ́dún jẹ́ lábísí ṣáà máa wà ní lọ́dọọdún ó ṣe mo dúpẹ́ lábísí ìbè ó ṣe lábísí ìbè bí. báyìí náà ni lábísí sanwó fátímọ́ta lọ́wọ́lọ́wọ́ máa bá mi tọ́jú aya Aláàjì Kásímù mi dáadáa ó ṣe Ọlábísí àwọn gangan wọ́n tún fún mi ní ten thousand títí ni ó máa ṣe d dúpẹ́ lọ́wọ́ yín ọlálẹ́ ní dorírú ọlábísí ò ṣe mo dúpẹ́ ọkọ̀ ọba àdàbà. Victoria Adeleye ó twenty thousand. ó ṣe Victoria Adeleye wọ́n ló fún mi ní twenty k ó ṣe mo dúpẹ́ Victoria mi ọmọ dáadáa Victoria mi o Victoria mi o Victoria mi o ṣeun thanksgiving mi rèé o ó ṣe Victoria mi yí fún jòó ó ṣe Victoria mi yí fún jòó mi ọ̀làlẹ́ ẹ̀ ò lórí mi ó ṣe mo dúpẹ́ Victoria mi o ṣeun Victoria. Mami Bíntúrà Sùlámì Ọládòyìnbó mi ò ṣe mo dúpẹ́ láyé. Ẹ Victoria dada Victoria lọ́lá yẹn ṣe Victoria ọmọlọ́lá bèbí ẹ̀jẹ̀ mi bá ti mọ̀ dàmí ò ṣe mo dúpẹ́. Victoria mi ọlálẹ Adélẹyẹ mi ò ṣeun Victoria mi Adélẹyẹ wọ́n ní oníkan fún mi twenty thousand títí ni o máa ṣe dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń Pastor pásítọ̀ Gabriel mi ẹ tọ́jú alájà mi Fatima ọlálẹ́yẹ ó ṣe mo dúpẹ́ thanksgiving mi rè títí ni ó máa ṣe dúpẹ́ lọ́wọ́ yín wàá máa rí náà wàá máa rí lò lọ́lá ọlọ́run ọba ọlálẹ́yẹ ó ṣe mo dúpẹ́ títí ni ó máa ṣe dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀jẹ̀ mi fatimọ́ta mi ò ṣe mo dúpẹ́ ọmọ òní kú mọ́ ẹ lójú ẹ̀yin tẹ́ fún mi lówó ẹ̀jẹ̀ mi fatimọ́ta mi ẹ ṣe mo dúpẹ́ ọkọ òní kú mọ́ ẹ lórí ọlọ́lẹ́yẹ fi torí a màmá láàánú yé sáré wá o màmá láàánú mi mo fẹ́ bẹ́ẹ̀ o fíkì lóná Victoria mi ẹ ṣé mo dúpẹ́ ayálájì kásímù mi ń kọ́nà mi bá tí mọ́ta ní gbogbo ẹ̀ kó rakọ̀ ẹ̀jẹ̀ yẹ mi ọ̀làlẹ̀ yóò ṣe mo dúpẹ́ ẹ ṣe gbogbo ẹ̀yin tó ràn mí lọ́wọ́ àsùngbàgbé ò nìkan o ìyá láàánú mi ẹ ṣe mo dúpẹ́ mo ṣe mo dúpẹ́ pásítọ̀ Gabriel èmi o àgbàlá Gabriel ṣáàlàwà tàgbé ìṣeré lọ́wọ́ mo ṣe Gabriel bàbá láàánú yé sáré wá o bàbá láàánú mi mo ṣe Gabriel ẹni tó bá ṣe ráìbà ẹ̀ ṣorí gbé aya Gabriel ìyá láàánú mi ni aṣọ́bùrà fẹ́ni tí ò ní ọ̀la lẹ́yìn ò ṣe mo dúpẹ́ mo ń yálé aya pásítọ̀ mi lọ́wọ́ aya Gabriel mi àgbàlá Gabriel ṣáà làwọn àtàgbé ṣe. ẹnìkan náà fún yín ten thousand ẹ̀yin olólùfẹ́ ẹ̀mí ẹ ṣé mo dúpẹ́ gbogbo amẹ́ríkánà collection mi lórúkọ mọ́dà tó fún mi lówó. àmórúkọ mọ àjẹmí bá tàmí táǹkì mi ẹ ṣé mo agánlẹ́yìn ijó mi ẹ ṣé mo dúpẹ́ ọ̀làlẹ́ èyí ò ní àtúbọ̀ máa pọ̀ sí lọ́lá ọlọ́run ọba lọ́lá rábànà àti iná fídì ní àṣà náà ta ṣọ́ọ̀bù ọlọ́run máa jẹ̀rọ ogun àdáwábá ọlálẹyẹ ṣé mo dúpẹ́ ayálájí kásímù mi ẹ̀yin gangan ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹni tó ràn mí lọ́wọ́ àsùngbàgbé oníkànnì lọ́lá ọlọ́run ọba rírí ìṣe òní dúró wọn ò ní pààyàn sí wọn lọ́rùn bàbá mi bá ti mọ̀ ọ́ dáhùn ó ṣé mo dúpẹ́ Gabriel tó bá ṣe pé mi pẹ̀lú onílù mi máa tún wọ̀kùnrin kan fún wọn bàbá mi bá ti mọ̀ tàmí ò Gabriel Adémọ́lá Múṣàn ò bá torogún wá wa ò bá torogún wáyé nínú pásọ kan má fẹjọ́ ẹ sùn ká kan má rojọ́ ẹ fèké kan má rojọ́ ẹ fẹni tí ò fẹ́ràn ẹ ò bá torogún wáyé òye eh, ò bá torogún wáyé ó yá Gabriel jó gidigidi. àkísọ ah, ni sí ẹni ìbàdí o. Eh, bàbá mi ti jẹ́ pásítọ̀ òyìá mo nítorí bá lọ lókèrè kílù kó lọ nísàlẹ̀ àdúní consolidation ní ẹ bá mi jù sí adémọlá mi Gabriel mo kí ẹ o ó ṣe mo dúpẹ́ bàbá mi Fatima Tàdémọ́lá ọgbà Gabriel láwọn àtàgbé ṣeré lọ́wọ́ ọ̀pọ̀ arúgbó ṣe mo dúpẹ́ títí ni ó máa ṣe ìṣòro yìí. ẹ mọ́mọ́ yìí wọ́n bọ́ńbọ́ abẹ́rẹ́ náà mọ̀ fẹ́ rà abẹ́rẹ́ náà fẹ́ raw talent ni o raw talent ni o raw talent ni o in fact raw, raw talent raw talent I'm gonna do something for her bẹ̀ fẹ́ kí àwọn èèyàn. <laughs> wow àwọn ẹni wọ́n ní nice boys ó wù mí kí àwọn èèyàn kán bá mi kán bá mi ṣàánú wọn supporter please wọ́n tẹ̀ láwọn fẹ́ abẹ́rẹ́ nǹkan tẹ̀ lọ́ra abẹ́rẹ́ then kọ́ get phone kọ́ get phone ah màmá lé wálé yín wá dá wọn dá yín lára yá wà á dẹ̀mú ní màmá dùn màmá à ń gbádùn yín jàre. màmá mi bá ti mọ́ta mi ẹ ṣe mo dúpẹ́ o. America collection mi ọmọ màlọ́màlọ́ bí ìsọdà mi ò ṣeun Démọ́lá orí ẹ ò ní burú láyé mo ní títí ni ó máa ṣe dúpẹ́ lọ́wọ́ yín Amẹ́ríkà náà mi ọmọ dáadáa kú lédè bàbá wa tó kúnjọ sí ó ṣe mo dúpẹ́ ìyá wa nínú iṣẹ́ olúwa màmá ńkọ́ màmá adémọ́lá bàmí bí túra sùlà mi ó ṣe mo dúpẹ́ adémọ́lá ó ṣe mo dúpẹ́ ọlọ́run ọba ló ṣomi tí agbọ́n fi ń mọ́lé o adémọ́lá o ọba aláwùrà bí olóṣomi àwúrè mi tẹ́bì tí bá rí iwájú lọ pa ẹ̀ máa ń ré sí tẹ́bì tí bá rí iwájú lọ pa ẹ̀ máa ń ré sí Démọ́lá náírà wájú onídèrò ẹ̀yìn yé kẹ́yìn náà máa padà wá dà tọrọ jẹ bẹ́ẹ̀ ò bá ṣàmì òun ò ṣàmì ní jẹ́jẹ́ pàkúté olóde òní mú gbogbo ẹ ò bá torogún wá pásítọ̀ Adémọ́lá ò bá torogún wáyé tó bá ṣe pé mi pẹ̀lú onílù lẹ́yìn ìlàjọ wa a máa lu gbàgidigidi gbàgidigidi gbàgidigidi gbàgidigidi gẹ́ngẹ́ tirindidi gẹ́ngẹ́ tirindidi gẹ́ngẹ́. ẹ̀yin ó ń lù sẹ́yìn gbọ́ báyìí. gẹ́ngẹ́ tirindidi. àwọn olúlu bí wọn lùlù fún wọn bá wọn jà. gẹ́ngẹ́ tirindidi gẹ́ngẹ́ tirindidi ẹ̀yìn mi bá ti mọ tá mi ẹ ṣeun Adémọ́lá ò ṣe mo dúpẹ́ ò ṣe é pásítọ̀ mi bàbá wa Àgbàlá Gabriel ṣáàlàwà lágbé ṣeré lọ́wọ́ bàbá lanu fẹ́ fi bọ́dí mi bí mo ṣe ń kọrin yẹn tọ́mẹ̀ mi gbà ten thousand. ẹ ṣe mo dúpẹ́ títí ni ó máa ṣe ìdúpẹ́ lọ́wọ́ yín bí mo ṣe kọrin náà ń pín rẹ́sì fòpó náà ń pẹ́ wà náà ń pín gàrí. Ademola ilé ẹ̀rí ẹ̀ ò ní burú láyé òjíṣẹ́ ọlọ́run adémọ́lá ìpè tọ́lọ́run ọba pé ọba máa gbà pé lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́mọ́lá bàmí bá ti mọ tàmí ó ṣeun orí òkè adémọ́lá ṣá aláwàtà gbé ṣeré lọ ọmọ amúṣàn orí ẹ̀ ò ní burú láyé bàbá mi bá ti mọ́ta tipẹ́tipẹ́ ní rírí ìṣe òní dúró tó bá jẹ́ lómi àní muslim ni ẹ kò sí tó kàn mí adémọ́lá bí muslim bá wà bá ṣàánú fún bí christian bá wà bá ṣàánú fún bẹ́lẹ́sìn bílẹ̀ bá wà bá ṣàánú fún òṣì adémọ́lá òṣè mo dúpẹ́ òyìnbó ló ní jésù démọ́lá òyìnbó ló ní jésù lárúbáwá ló ní kúránì o olóyìnbó ló ní jésù olóyìnbó ló ní jésù olóyìnbó ló ní jésù. wọ́n ní kí a máa kí àwọn ará amẹ́ríkà àwọn amẹ́ríkà náà amẹ́ríkà náà fún mi twenty thousand ó jèlò fún mi twenty thousand sẹ́wọ̀n ẹ ṣe mo dúpẹ́ títí ni ó máa ṣe dúpẹ́ lọ́wọ́ yín gbogbo amẹ́ríkà náà collection mi ẹ ṣe mo dúpẹ́ gbọ́ ọ̀gbẹ́sì kẹmàrínà agbọ́nlẹ́yìn ìjó mi ẹ ṣe tí bá ti ka amẹ́ríkánà lọ máa tún pé adémọ́lá gbogbo amẹ́ríkánà mi fún jo mi ò lálẹ́ èyí ò ní dòríro ẹ jọ̀wọ́ ẹ má jẹ ǹdẹ lẹ́sẹ̀ kan ẹ má jẹ kúrúkà mi sí ṣá ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ẹ̀yin amẹ́ríkà ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọ́wọ́ yín o amẹ́ríkà kan lẹ́sàn mi ẹ ṣeun bàbá láàánú mà ní gbogbo ìyá láàánú mi ẹ ṣeun amẹ́ríkà náà mi yín fún jòhó mi God bless you kẹ́ máa rí náà ìdúpẹ́ lọ́wọ́ yín babaláàánú mi adémọ́lá god blessing kẹmarínà adémọ́lá ṣèké ebrele ló ṣe mo dúpẹ́ mo ní rírí ìṣe òní dúró ẹ̀yin amẹ́ríkánà mi ẹ ṣe wọkọ̀ bá dá ọba kò máa ní ṣáyìn ilẹ̀ṣẹ̀ wo ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ èmi ládùn ní adé mi Fatima bèbí. ká má parọ́ ká mọ́ tẹ̀gàn kúrò mọ́mọ́ yìí ń kọrin mọ́mọ́ yìí wọ́n ń kọrin wọ́n ń kọrin wọ́n ń kunrin wọ́n ń karin wọ́n wọ́n ń kẹrin wọ́n ń kẹrin <coughs> she's trying wọ́n gbìyànjú gan wọ́n gbìyànjú gan wọ́n mọ style yẹn kọ gan èmi bá ti máa ta kí èmi ìlàlàjà bá ti mọ́ta tó ń dìbò ọmọ tó kó wọn sí ronú bọ́lọ́hún pamídémọ́lá bí tura àṣùlà ẹ̀dá kan ò ní pa dèmọ́lá olójú ẹni yóò lè ró olójú ẹni yóò lè ró oko àgbòrò etílé o olójú ẹni yóò lè rò ẹni ọlọ́run bá ṣe lóore o ẹni kò náwó Démọ́lá ṣe mí o ó ṣe mí o Gabriel mo dúpẹ́ lọ́wọ́ rẹ Jésù olùgbàlà mo dúpẹ́ lọ́wọ́ rẹ ìpè Jésù olùgbàlà tó pè Démọ́lá pásítọ̀ bàbá láàánú ni yéé ìgbà kan ìgbà kan ìgbà kan ìgbà kan ìgbà kan Démọ́lá o Gabriel ìgbà kan ìgbà kan lèmi san bẹ́ẹ̀ bùkà o yé ìgbà kan lèmi wọ́wọ́ ṣàwìn ẹ̀gbọ́n ta ló fún un láṣọ o Démọ́lá pásítọ̀ ògbọ́n tán wí kàkà kan ẹ̀bù wọ́n ní aṣálẹ̀ ọjọ́ náà ń pè wá o Démọ́lá jọ̀wọ́ jẹ́ kí n tún ṣàwò dọ́là kí n tún ṣàwò ríro ó ṣe pásítọ̀ ó ṣe ọlọ́run Démọ́lá ò bójú mi mi jẹ́ òkú fẹ̀rín mi sọ̀tà lẹ́nu ó ṣe mo dúpẹ́ Gabriel èmi Adémọ́lá ọ̀làlẹ́yẹ òní dòríru ọmọlẹ́yìn Jésù wọn Jésù lógo àṣùgbàgbé oníkan ẹ̀ lọ́la ọlọ́wọ́n bá kó kalẹ̀ náà mọ́lá. ẹ kí ẹ kí àwọn Ọ̀ṣun àwọn tèmi ọ̀ṣun kọ́lẹ́sàn mi ẹ̀ ṣe mo dúpẹ́ kẹ́ ẹ bá ń tọ́jú adémọ́lá àwọn tọ̀ṣun kọ́lẹ́sàn mi ẹ̀ ṣeun ẹ̀jẹ̀ mi bá ti mọ́ta mi ọmọ máa lọ ọ̀ṣun náà ó ní bàjẹ́ wàásùn gbàgbé ó ní kàn yín o akọ̀ráyè ẹ̀kọ́ráyè òṣì démọ́lá orí ẹ̀ ò ní burú láyé àwọn tèmi tọ̀ṣun kọ́lẹ́sàn mi ẹ̀ ṣeun òṣì adémọ́lá àsùngbàgbé ó tún kàn ẹ̀ o wàá máa rí náà wàá nílò lọ́lá ọlọ́run ọba ẹ̀yin tọ̀ṣun ọwọ́ yín dà ẹ jẹ́ mo tún ní báyìí náà ní gbogbo ṣúgọ́ lẹ́sàn mi o ẹ jẹ́ kí n yálé èkìtì kí ni màá ti sọ̀rọ̀ yìí sí o èkìtì kété kí ni màá ti sọ̀rọ̀ yìí sí o èkìtì kété ẹni lábẹ́rẹ́ ajá kó yín mi ajá kan tí mo lù sí létí àdìgbòlugi àràmọ́dá àràmọ́dá dé mọ́ wọn la fi London dá mi lára yá o. Ah. ìjẹsà ń kọ́. ó yá ìjẹsà lóore yóò jẹ́ ká gbàjẹ́ Ṣadémọ́lá kí má má jẹ́ ìṣáná ilé lọ́mọ ti mú náà rogo ọmọ olóbì kan wọ̀wọ̀ tí rí wọ̀ obì tí ó bá wọ̀ sínú igbó àtúwọ̀ sí ẹ̀pọ̀ ẹni bóyá Ìjẹ̀ṣà lóore ọmọ olóbì kan wọ̀wọ̀ tí rí wọ̀ Ìjẹ̀ṣà lóore yóò jẹ́ ká gbàjẹ́ Ṣakí má má jobi tó gbó káká ilé lọ́mọ ti mú náà rogo ọmọ ọmọ wọn ló jẹ̀ṣà mi bàbá wa bàbá mi tọ́jú adémọ́lá ìwò ń kọ́ná ìwò olódù ọba mi ọmọ ọba tẹ́ ẹ ìwò tí ò nílẹ̀kùn bẹ́ẹ̀ ni ò ní kọ́kọ́rọ́ ọmọ ẹrú wẹ́wẹ́wẹ́wẹ́ náà fi ń délé níwò ẹ̀jẹ̀ mi bá tí mọ́tà mi ẹ̀ ṣeun ìwò olójú ọba mi ẹ̀ ṣeun ẹ jẹ́ kí ìyálé ọgbà táwa yìí ìbàdàn nílé olúyọ̀lé ẹ̀ ṣeun ẹ̀yin ìbàdàn ọwọ́ ìdá ẹ̀jẹ̀ kára ọ̀yẹ́ o ẹ̀yin ti ìbàdàn ọwọ́ ìdá ẹ̀jẹ̀ ká ẹ̀yin ọmọ adémọ́lá ọwọ́ ìdá ẹ̀jẹ̀ ká ọ̀yẹ́ o ó yá kí bẹ̀rẹ̀ lórí ẹnjìníà ẹnjìníà bẹ̀rẹ̀ dancing. Johnson mi kan Johnson mi kan tóbi lọ́ba mi ò ṣe mo dúpẹ́ àsùngbàgbé oníkan ẹ̀ lọ́la ọlọ́run ọba orúkọ ló fà sábàbí àdùnní adé mi gbogbo yín lẹ́dùrọ̀ mọ́ mi gbogbo ẹ̀yin ọmọ Gabriel ẹ ṣe mo dúpẹ́ kẹ máa rí iná kẹ máa rí lò lọ́la ọlọ́run ọba tẹ́bi bá ti pa mi tí bá ti gbé súnmọ́ bá ti gbé súnmọ́ wọn Gabriel bá ti gbé súnmọ́ bá ti gbé súnmọ́ bá tún gbé súnmọ́ bá gbé súnmọ́ tó olówó àti obì yìí ẹjọ́ ebi pa mí o máa tún gbé fún Johnson o ó yá máa kí Johnson ẹjọ́ ariwo ń pọ̀ jù ariwo ń pọ̀ jù torí Ọlọ́run ọba ẹ mọ bí mo ṣe máa ń kàn gá wa Johnson amẹ́ríkánà mi Johnson mi mo ṣe like Johnson gan torí Adéwálé Ayùbá ni ah, ó yá Mr Johnson o yé àwo tóbi lọ́ba o ṣeun àwọ̀ ẹnjìnírìn ẹnjìnà dàrẹ́tọ̀ mi ọmọ dáadáa tó gbàyè tó pawó ẹ̀yin ọmọ Gabriel ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọwọ́ yín o. ẹ kí àwọn tèkó èkó. àwọn tèmi tèkó kọ́lẹ́ṣọ̀ mi MC mi Musilu Musiliu mi Olúọmọ yé ẹ kúrò lọ́nà Gámbọ̀ bóyá tó bá máa kí wọn káwọ́ sókè gbogbo apá yé ọ̀gáàlà ọ̀gáàlà adó ẹ̀jẹ̀ mi mú sílé o bàbá wa ọmọ kí sọ̀yà mi àwò kókó sáré àní gbogbo wọn àìmọ̀ nǹkan tó ṣe wá gbàǹde gani òmí ní kókó tó bá pobìnrin alọ́kọ yá lọ́kọ yìí kó bá sọ pé ló ń ṣe ẹ́ a ní kí ni kókó kókó kókó ọlọ́mọge jọ̀wọ́ kókó ẹ̀ kókó sáré àmì láyé ẹsẹ̀ ìkò ń jẹ́ sáré àmọ́ ẹ morúkọ tó ń jẹ́ sangasa aláṣẹ iléeṣẹ́ aláṣẹ iléeṣẹ́ aláṣẹ iléeṣẹ́ yamiyami mo yálé sangasa lọ́wọ́lọ́wọ́ babaláàánú mi mo ké sí lọ. mama ma n mo ṣe mo dúpẹ́ àmọ́ lè bá mi kọ́. Mustapha mi ṣe gòmí lẹ́kọ̀ọ́ àbá agbẹ̀dẹ Tajudeen umbrella fẹ́ni tójò ń pa agbẹ̀dẹ agbẹ̀dẹ Tajudeen ní mi ò mi mò ń ké sí agbẹ̀dẹ jẹ́ǹjẹ́ níbẹ̀ o mc ẹ̀ jẹ́ǹjẹ́ níbẹ̀ o gbogbo jẹ́ǹjẹ́ níbẹ̀ o owó bọ̀bọ̀. ẹ jẹ́ ẹ jẹ́ màmá yóò jẹ́ ń bẹ̀ ẹ jẹ́ jẹ́ ń bẹ̀. ẹ ó ti tọ́ wa ni ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde hello ma yes ma. It's too much. Oh. Seventy thousand. <laughs> God bless you, man. God bless you, man. God bless you, man. Ẹ man. God bless you, ma. Ẹ ṣé. man. Wow. Eh? <laughs> ká paro parọ́ ẹ̀ ń tíra yìí. Ẹ̀yin wọlé àmọ̀ kí màmá yìí ń kọrin. Ẹ̀yin wọlé gbàgbọ́ rẹ̀. Bí mo ṣe kọ díẹ̀, mo kàn kọ́ fún ẹnjìníà ó bá ní Johnson súnmọ́ bí tóbi lọ́ba súnmọ́ bí wọ́n ní ẹgbọ́n ẹ ti gbà pẹ́ sóríire ọgbà tẹ́wà Johnson ló kọ́kọ́ sọ fún mi ẹ̀jìnìá dàrẹ́tọ̀ àwọn náà tún gbé sí mi létí ẹ jẹ́ ìyálé ìyẹ̀rú ọlọ́fà máa jọ mi bàbá wa gbogbo ẹ̀gbá collection ìyẹ̀rú uproad up super bàbá mi bá ti mọ́ta ìyẹ̀rú up national fine progress ìyẹ̀rú ọlọ́fà máa jọ mi bàbá ọkọ mi. wọ́n fún ọ ní three thousand. seven three thousand thousand. thirty two. mi gbọ́. seventy three thousand. ẹnìkan ló ń fún ọ ní thirty two thousand. one hundred and five thousand. ẹ bá yin jésù lógo. kí lórúkọ wọn. mo mogul mo mogul àmórúkọ wọn ẹ máa kọrin kí wọn. bàbá mi sóbìnrin èmi ò mi tiẹ̀ mu. ẹni tó fún mi ní thirty thousand ẹ ṣé mo dúpẹ́ tí thirty two ni o thirty two thousand títí ni o máa ṣe dúpẹ́ orúkọ ló fa sábàbí o. mo yọ lórúkọ wọn mo yọ. o ṣé mo yọ sọ́rẹ́ o ṣé mo dúpẹ́ God blessing thirty two thousand títí ni ó máa ṣe dúpẹ́ lọ́wọ́ yìí ó ṣe mo yọ̀ sọ́rẹ́ mi ó ṣe mo dúpẹ́ bèbí ẹ̀ máa máa wá agbọ́nlẹ̀ ẹnìkan fún ten thousand one hundred and fifteen thousand. ẹ ṣé mo dúpẹ́ títí ni ó máa ṣe dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin ará lọ́dọ̀ mi ò mo fẹ́ bẹ́ẹ̀ o ẹ̀jẹ̀ bóyìnbó jẹun pọ̀ ṣe ó lọ́la pásítọ̀ Gabriel ẹ má jẹ́ kú togotogo pásítọ̀ mi pásítọ̀ mi pásítọ̀ mi pásítọ̀ mi Adémọ́lá mi ìpè tọ́lọ́ ń pe ọba má ká lórí ẹ̀ ṣe mo dúpẹ́ ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe mo dúpẹ́ títí ni ó máa ṣe dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin ta Amẹ́ríkà ọ̀wọ́ ọwọ́ yín dà ẹ jẹ́ ká ẹ jọ ẹ kó mọ́ra ẹ dì mọ́wọ́ ẹ bá ti ń bọ̀ wá sájọ́dún èmi gan akọrin máa dáńsíá máa táńsíá fún yín ẹ jẹ́ mi bá ti mọ tàkà bá fojú kojú máa ní sátìrà mọ́ ní ṣùmírú gudu bàbá trowé mi amẹ́ríkà ṣàní ẹ̀ là mí mọ́ akílè má gbádùn bí èèrà ṣúgà ni mo ní tọ́ mi bá tó máa eh. ṣọpẹ́ ẹ pẹ̀lẹ́ sà. èmi ni Fatima tàmí Àdùnní alájà mi ẹ mọ bọ́n ṣe máa ń pè mí ní Ṣàngó lọ́tà ni màmá mi lọ́tà èèyàn mi l'Àdùnní àní tí n bá lọ competition gbogbo wọn á jókòó wọn á máa wò tí n bá wá wọlé pẹ́rẹ́ tí n bá gba speakers tí n bá gba mic ṣẹ́ o àní Àdùnní mi Fatima tàmí ìjáyà tó ti dé ẹnu beleku ìjáyà rẹ o ẹnu beleku ìjáyà ìjáyà ìjáyà tí ti dé wọn tún wá tún sábà wo nílùú mi àwa ẹṣin mọ́tò àwọn ògbé mọ́tò wà ẹṣin òbó lágùn wà ẹ ẹ bá fún wọn lálùjọ ẹni tó bá sùn kó màá ní ẹ bá mi lùlù bí ta ti wá a ní àdùnní bá ti mọ̀ àdùnní bá ti mọ̀ Ṣàngó làwa ti wá gẹ́gbẹ̀ẹ́ tìrìrì mo gbé lónìí. ìbá ní ẹlùlú bí mo ti wá a ní adùnní bá ti mọ kọrin kọrin adùnní bá ti mọ tàmí mo ní Ṣàngó láti wá elégbé àtúmọ̀ sọ gbé Nikki Nikki wọ́n fún ọ ní twenty thousand naira. ó ṣe Nikki Nikki here. ó ṣe Nikki here ó ṣe Nikki here títí ni ó máa ṣe dúpẹ́ lọ́wọ́ yín god bless kẹ́ máa rí iná ní kí ẹ ní ní kí ẹ ní ó tún ná mi lówó sanwó bá ti mọ́ta lọ́wọ́lọ́wọ́ èmi làdún ní alájà kọ̀ríkọ̀rí èmi ni mo mọ alájà tó ti yá mo ní god bless you, kẹ́ máa rí iná ó yá ní kí god bless god bless mi ẹ̀jẹ̀ mi bá ti mọ tàmí bẹ́ẹ̀ ṣe ń ṣàwó pásítọ̀ mi ò ṣe ẹ̀dẹ̀ tún ṣàánú bá ti mọ tàmí ẹ̀ ṣeun God bless you kẹ̀ máa rí náà mo dúpẹ́ lọ́wọ́ yìí ṣe mo dúpẹ́ ní ìdí mi ní ìpè mi. ó ti tán báyìí again. ó ṣe mo dúpẹ́ ẹnì kì mí ó ṣe mo dúpẹ́ títí ni ó máa ṣe dúpẹ́ lọ́wọ́ yín ọ̀làlẹ́ ẹ̀ ò ní dorí o. amẹ́ríkánà mi ọmọ máa lọ ní kì ní kì ní kì ní kì ní kì ó ṣe ẹnìkì babaláàánú mi ò ṣeun god blessing kẹ máa rí iná ẹ̀yin ta amẹ́ríkà ọwọ́ yín dà ẹ jẹ́ yìí o adémọ́lá o gabriel àgbàlá Gabriel ṣáláwà tàgbé ṣeré ẹ bá dúpẹ́ lọ́wọ́ Gabriel mi kò jẹ́ kú togotogo wọ́n ti bú mi wọ́n níṣẹ́ kí ló ṣe áfíríkà mi sì ṣàná ń pè mí o ẹlòmíì á ní ẹsẹ̀ kan wọlé ọba mo dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ Gabriel babaláàánú. màmá wọ́n fún yín ní wọ́n fún yín ní sixty seven thousand. títí ni ó máa ṣe dúpẹ́ lọ́wọ́ yín agánlẹ́yìn ìjọ mi ẹ ṣe mo dúpẹ́ God bless you màmá wọn kí ṣé màmá lẹ fún. màmá la fún ẹ jẹ́ kí á jẹ́ ẹni tó fún ọ láti amẹ́ríkà. ok ok ok. hello ma. mọ̀mí aléṣẹ wà. hello ma. hello ma bẹ́ẹ̀ ni wọ́n sì ń kọrin lọ́wọ́ ó ṣe adéṣẹ́wà mi màmá wa màá mi fátímọ́ta mi ó ṣe o adéṣẹ́wà ẹ mọ̀ mi adùn ní fátímọ́ mi ń jẹ́ adéṣẹ́wà mi ah, ó oya adéṣẹ́wà London collection mi adéṣẹ́wà mo kí ẹ my mama o ó ṣe adéṣẹ́wà náà wò mí èèyàn mi ìyá aláàánú mi ó ṣe adéṣẹ́wà mo ní títí ni ó máa ṣe dúpẹ́ lọ́wọ́ yìí. mo fẹ́ sọ ẹ ló máa yes ma. àṣeṣe wa mo kí ẹ lọ. ẹ ló fifty thousand naira. two eighty two thousand. màmá wọn fún ilé adéṣà fún fifty thousand. àdéṣẹ́wà ṣe mo dúpẹ́ god bless you màmá wa ọ̀nà ẹni kan fún mi ní fifty thousand ah màá kú sí ẹ lọ́rùn ráúráú màá kú sí ẹ lọ́rùn ráúráú ìyá láàánú mi adéṣẹ́wà ṣe kó sílẹ̀ ló ṣàyà sódúró adéṣẹ́wà ṣe kò sẹ́lẹ̀ ló ṣàyà sódúró kò sẹ́lu òyìnbó yé adéṣẹ́wà òyìnbó tó ṣe kò ṣe tó bá kúre kò ní sùnre àwọn òyìnbó yìí ló bá yé jẹ́ màmá o kò já dádélé bọ̀ yàtọ̀ sọlọ́mọge bàbá wa kó kínní ìtàn àwọn ọkùnrin á máa ranjú láì mọ pẹ́pọ̀ tó rọrùn ó ṣe adé iṣẹ́ wa màmá láàánú màmá láàánú. hello sir hello sir hello yes sir lórí ètò lẹ́wà yes sir hello sir yes sir lórí ètò lẹ́wà lórí ètò lẹ́wà lórí ètò. ẹni wọ́n fẹ́ bá yé àwọn náà fún ó jẹ́ lò ó. two eighty two thousand. wọ́n ti fún mama? yìí ní two hundred and eighty two thousand two hundred and eighty two thousand ó yà ẹni fẹ́ bá yín sọ̀rọ̀ àmì ẹ̀ máa kọrin lọ. Màmí bá ti mọ ta mi ẹ ṣe máa dé ṣẹ́wà mi ẹ ṣe mo dúpẹ́ títí ni ó máa ṣe dúpẹ́ lọ́wọ́ yín. Òun náà ni Akinyemi, Akinyemi, ò ṣe mo dúpẹ́ amẹ́ríkà collection rè o. Akinyemi, akínyẹyẹ láti amẹ́ríkà. Akinyemi, akínyẹyẹ mi ò kí ló wá dé gbogbo ẹ yeyeyeye ní Akinyemi, akínyẹyẹ mi ò ṣe mo dúpẹ́ god bless you kẹ́ máa rí iná mo rò pọ́ ọmọ ọba nìyí bàbá mi bá ti mọ tá mi ẹ ṣeun ọjọ́ tẹ bá wá ṣé ti ń gbọ́ ṣé ni ẹ ti ń gbọ́. ọjọ́ tó bá wá sí nàìjíríà ó tọ́ bàbá kan yìí o mo ní tọ́ bàbá kan yìí akínyẹmí akínyẹyẹ mi àṣẹyọ lórí ṣírí ìṣí bàbá wa. àwọn náà fún yín sixty seven thousand. ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin lẹ fún mi ní sixty seven thousand mo ní títí ni ó máa ṣe dúpẹ́. wọ́n ní kẹ́kẹ́ wọ́n dá wọ́n náà máa fi kún un. mo ṣe akínyẹyẹ mi ò ṣe mo dúpẹ́ akínyẹyẹ bàbá lánàá yé ìsá sáré wá o bàbá láàánú mi. Bàmí bí túra Súlámì Akínyẹmí Akínyẹyẹ mi ẹ ṣeun. Ṣé ń gbádùn mi? Ṣé ń gbádùn mi? ṣe ń gbádùn mi mo rí yín láti amẹ́ríkà ṣe ń gbádùn mi ṣe ń gbádùn mi ṣe ń gbádùn mi akínyẹ ọdún ṣe àbámi bá ti mọ́ta mi ẹ ṣeun títí ni ó máa ṣe ìdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin amẹ́ríkà ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọ́wọ́ yín o bàbá mi bá ti mọ́ta mi ẹ ṣeun akínyẹyẹ akínyẹmí mi ò ṣeun akínyẹmí akínyẹyẹ akínyẹmí akínyẹyẹ mi ẹ ṣe mo dúpẹ́ bàbá mi bá ti mọ́ta yẹ máa ṣe o mo ní títí ni ó máa ṣe dúpẹ́ lọ́wọ́ yín akínyẹyẹ mi ẹ ṣe mo dúpẹ́ ó pálípálí lówó mi báyìí bàbá akínyẹyẹ jẹ́ǹjẹ́ níbẹ̀ o jẹ́ǹjẹ́ níbẹ̀ o jẹ́ǹjẹ́ níbẹ̀ o ẹ̀ kí owó bọ̀m̀bọ̀ bàbá bá ti mọ́ta mi ẹ ṣeun. pálí lówó mi báyìí bàbá akínyẹyẹ jẹ́ǹjẹ́ o jẹ́ǹjẹ́ níbẹ̀ o jẹ́ǹjẹ́ níbẹ̀ o ẹ̀kí owó bọ̀m̀bọ̀ bàbá mi bá ti mọ tàmí ẹ ṣe mo ti sọ fún pásítọ̀ Gabriel mi o ẹ̀jù mi rúgúdú Amẹ́ríkà ṣáàní ẹ̀ là mí mọ́ ah, ìlú London kí lè má gbádùn bí ra ṣúgà ní ìtọ́wọ́ mi bá tó máa ṣọpẹ́ kí lè má kọrin fáwọn lọ́tẹ̀ kí má ní kò ní dá fáwọn tó ń ro mi ìgbà ìgbà kan ìgbà kan ìgbà kan làwà sunlé àfọkù yé ìgbà kan làwà sunú bùkà ẹgbẹ́ kálófù láṣọ o ó yá tán bá mi ojú o ọlọ́run bá ń gbójú lọ ọwọ́ wọn o gbogbo rájú májú fojú hàn kájí o àwa láwo àdé èmi màlá ẹ ṣe mo dúpẹ́ o ṣe mo dúpẹ́ o akínyẹyẹ akínyẹmí eh, ló ṣe. alájà sẹ́ńtúrì wọ́n fún yín fifteen thousand. sẹ́ńtúrì ah, alájì o ṣe mo dúpẹ́ sẹ́ńtúrì alájì sẹ́ńtúrì alájì mi o ṣe mo dúpẹ́ títí ni o máa ṣe dúpẹ́ lọ́wọ́ yìí o tún yá God bless you God bless you bàbá dáadáa láti amẹ́ríkà yes ma yes ma yes ma gbogbo amẹ́ríkà náà ó ní bàjẹ́ lọ́la ọlọ́run ọba yes ma yes ma amẹ́ríkà collection rẹ o ok ma bàbá mi bá ti mọ ta mi sẹ́ńtúrì mi yóò yóò dà fún yín ma ó yá sẹ́ńtúrì mi yóò ṣe ṣé màmá tó ń kọrin yá bi ó ṣe sẹ́ńtúrì mi náwó bá ti mọ́ta mi agúnlẹ̀yìn mi ò ṣe mo dúpẹ́ sẹ́ńtúrì mi ṣe mo dúpẹ́ títí ni ó máa ṣe dúpẹ́ lọ́wọ́ yìí ó ṣe mo dúpẹ́ ó ṣe mo dúpẹ́ sẹ́ńtúrì títí ni ó máa ṣe dúpẹ́ lọ́wọ́ yìí yàrá àná mi ọmọ mi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 ibi ni kò máa wò Drive TV thank you kí Drive TV driving you round the world.